ògo ni fún ọlọ́run lókè ọ̀run mo kí yín pé ẹ káàárọ̀ níbi tẹ́ ẹ ti ń gbọ́ mi aláburúkú ò ní ṣẹ́ mọ́ yín lára ìran òdì olúwa sọdà san ọba tí ó máa ń pa ibi dà tó máa ń sọ ibi di rẹ̀ gbogbo aláìbí yẹn olúwa yóò yí padà yóò sọ di rere ìmọ̀ ẹ̀ta kò ní ṣẹlẹ̀ yín lórí bẹ́ẹ̀ ni kò rí ọjọ́ òní ọjọ́ ẹ̀ máa jẹ́ gbogbo ẹ̀yin ọlọ́jọ́ bíi mo kí yín pé happy birthday I pray for long life and prosperity I pray that the Lord will remember you for good. He will set you on the right path. He will give you new vision, new wisdom, and new blessings in the name of Jesus Christ. Lórúkọ Jésù, ọjọ́ orí titun yín yìí, àṣeyọrí ńlá ló máa jẹ́ tiyín. Lórúkọ Jésù, Olúwa wa. Ìwé Jeremiah orí thirty ẹsẹ̀ three ó ní màá fi súre fún wa. Jeremiah orí thirty ẹsẹ̀ three. Bíbélì wípé nítorí pé àkókò ń bọ̀ tí wọ́n dá ire àwọn èèyàn mi Ísírẹ́lì àti Júdà padà èmi Olúwa ni mo sọ bẹ́ẹ̀ wọ́n mú wọn padà wá sí ilẹ̀ tí mo fún àwọn baba ńlá wọn yóò sì di ohun ìní wọn hallelujah ìròyìn ayọ̀ kan ní fún àwọn kan bí tí wọ́n gbàgbọ́ pé ìdápadà gbogbo ń tó sọnù ó máa bẹ̀rẹ̀ látòní lọ hmm. èmi ò mọ ọ̀nà tó gbà sọnù ṣùgbọ́n mo dúró lórí ìlérí tí Olúwa sọ yìí pé gbogbo ire àwọn ènìyàn ọ̀hún olóhùn ọ̀dà padà so gbogbo nǹkan rí tó sọnù mọ́ ọ lọ́wọ́ lójú oorun lójú àlá lójú ayé èyí tí wọ́n gbà lọ èyí tí àwọn tó wà nípò gbà mọ́ ọ lọ́wọ́ èyí tí wọ́n gbẹ́sẹ̀ lé bóyá lẹ̀ ni bóyá lé ni bóyá dúkìá ni bóyá ọmọ rẹ ni wọ́n gbà lọ bóyá ọkọ ni bóyá ìyàwó ni bóyá iṣẹ́ kan ni bóyá owó rẹ ni olúwa rán mi sí ọ láàárọ̀ pé ní ọ̀nà tó ní lè ṣàlàyé àdániwáyé máa dìde ẹni tó dá ọ̀run àtayé ó máa gbé ọ níjà yóò sì dá padà fún ọ gba ọlọ́run gbọ́ wàá sì rí ògo rẹ̀ gbogbo ẹni tí ẹ gbàgbọ́ ẹ dẹ́wọ́ kí n gbàdúrà fún yín ní orúkọ jésù kristi olùgbàlà gbogbo ń tá a gbà mọ́ ọ lọ́wọ́ lónìí olúwa gbà padà fún ọ dúkìá rẹ tí wọ́n gbẹ́sẹ̀ lé nítorí pé wọ́n lágbára jù ọ lọ ọlọ́run kò gbé ọ níjà dúkìá yẹn ọlọ́run gbà padà fún ọ gbogbo àwọn tí wọ́n fi agbára rẹ ọ jẹ tí wọ́n ní kò sí tó ṣe fáwọn a ọlọ́run kò gbé ọ níjà ẹni tó ní agbára jù láyé àtọ̀run kó gbé ọ níjà lórúkọ jésù ìyà oníjà ó gbé ó rí ẹ̀tọ́ rẹ gbà padà gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ẹ jìyà lórí ọmọ tọ́wọ́ á tó àkókò pé kẹ́ ẹ máa jọ̀rọ̀ lọ́wọ́ ọmọ tẹ́ ẹ tó wá ń jìyà lọ́wọ́ àwọn ọmọ nítorí iṣẹ́ àlùpàídà tí wọ́n ṣe fọ́mọ rẹ̀ tí àwọn abiyamọ òkùnkùn tí ò bọ́ tọ́mọ tí wọ́n wá gba ọmọ ìtọ́jú wọn lọ́wọ́ tí wọ́n wá sọ di ọ̀tá rẹ̀ ǹjẹ́ lónìí gbogbo kùrukùru àti iṣẹ́ àlùpàídà lórí ọmọ rẹ ó yá kó bàjẹ́ báyìí gbogbo ẹ̀yin tí ọmọ lòun ò fẹ́ gbóhùn yín mọ́ ah, nítorí pé àwọn abiyamọ òkùnkùn kan ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ látòní lọ iṣẹ́ òkùnkùn yẹ kó bàjẹ́ báyìí ìfẹ́ tó mú kí ọmọ gbé inú rẹ fún oṣù mẹ́sàn-án tí ó sì jábọ́ ìfẹ́ yẹ kó ló wá dá padà kí ayọ̀ rẹ kó dé kí ìwà àtọmọ kẹ́ ẹ dọ̀rẹ́ ara yín gbogbo ọ̀tá láàrin òbí àtọmọ lónìí ó kó parí ìjà láàrin ọkọ àtaya mo ní kó parí kálàáfẹ́ ọlọ́run kò jọba mo fún àlàáfíà jáde sínú gbogbo ìdílé gbogbo ìdílé tó ní rògbòdìyàn ó yẹ gba àlàáfíà bẹ́ẹ̀ ni kò rí bẹ́ẹ̀ ni yóò sì rí àlàáfíà nípínlẹ̀ yìí kí gómìnà wa kó lálàáfíà kí ọgbọ́n ọlọ́run kó máa pọ̀ sí i àgbàdúrà fún ààrẹ wa kí ààrẹ wa ṣàṣeyọrí ìwọ náà tó sàmí lónìí lórúkọ jésù ẹ̀mí ọlọ́run ò ní dágbére fún ọ olúwa yóò kọ́ bó ti ṣe olúwa yóò sì ràn ọ lọ́wọ́ lópin ọjọ́ òní ó fò fáyọ̀ lórúkọ ńlá jésù kristi olúwa tolúgbàláwa àmín èmi ni tiyín tòótọ́ jeremiah tó jí ọmọ òkunlọ́lá láti the african church solution campground sam ewang estate nílùú abẹ́òkúta àlàáfíà ní fún yín. ire ni mo jí rí ire ayọ̀ lọ́wọ́.